máa káàbọ̀ padà sórí ètò lágbo òṣèlú kí n tó lọ sí ìdánidúró ráńpẹ́ mo sọ ohun tí a fẹ́ gbéyẹ̀wò lórí ètò lónìí ipò àti àyè tí obìnrin wà ní agbo òṣèlú lórílẹ̀‐èdè àgbáyé àwa mú wá sí ọ̀dọ̀ wa ń bìbà ìyẹn ní orílẹ̀‐èdè nàìjíríà àyè tá a tò obìnrin sí ní agbo òṣèlú mo ní mo ti lọ gbé kọ́mírèdì mi wá láti wá bá wa yànnàná nítorí iṣẹ́ takuntakun tí wọ́n ṣe nígbà tí ìpolongo òbò tó ń lọ àtìgbà tó ń bọ̀ táwọn wò lọ́nà ni a ṣe lọ sí ìpínlẹ̀ Ògùn lọ gbé wọn wá sórí ètò lágbo òṣèlú àlejò mi wọ́n ti wà níkàlẹ̀ pẹ̀lú mi àwọn ni arábìnrin Adétóun Adébógùn àbí ṣe mú mo gbà á Adébọ̀gùn mo gbà kankan náà ni ẹ bá wa kí àwọn aráalé. a kú déédéé àsìkò yìí o gbogbo aráalé o ẹ káàbọ̀ sórí ètò náà abẹ́ẹ̀ rí báyìí wọ́n rọra sọ níjẹ̀ lẹ́ńkẹ́ ni ẹ̀yà nígbà tí mo bá wọn pàdé ní ibi tí wọ́n ti ń ṣe ètò fáwọn obìnrin lẹ́lẹ́kùn jẹ̀kùn pé ah, ẹ bọ́ta ẹ dìbò ẹ jẹ́ ká ṣe léyìí ẹ jẹ́ káwọn náà gbàjọba ẹ jẹ́ káwọn náà tó tọ́lọ́bìnrin mọ̀ bọ́n ṣe ń tó tẹ́ bá rí wọn à ẹ rò pé ẹ nímọ̀ fún àná sọ̀rọ̀ jẹ́jẹ́ lórí ètò báyìí mo tẹ̀ kọ́kọ́ fẹ́ béèrè lọ́wọ́ yìí ṣé feminist ni. <laughs> ẹ jẹ́ ń dáhùn báyìí gẹ́gẹ́ bí a ayin wo bá ṣe máa yí sí èdè yorùbá ni torí àti rí bá ṣe lè yí padà sí èdè yorùbá ṣùgbọ́n mo mọ̀ wípé ohun tí ó dá lórí lórí ni wípé káwọn obìnrin wa níwájú káwọn obìnrin máa ṣe kitikiti yaya mẹ́fà pàápàá jùlọ nínú ìjọba mm-hmm. a ti rí àwọn obìnrin tó ń ṣe bẹbẹ lóríṣiríṣi ọ̀nà ní ilẹ̀ nàìjíríà àti mm. ní ilẹ̀ òmíràn mm-hmm. ṣùgbọ́n tá bá wò ó gẹ́gẹ́ bíi Eh, bí àwọn ìyá wa ṣe gbé wa tán tí wọ́n ṣe bí wa wọ́n dẹ̀ ṣe tọ́ wa hmm. ó lẹ́tọ̀ọ́ kí obìnrin kó máa ṣe dáadáa hmm. ó lẹ́tọ̀ọ́ kí obìnrin jẹ́ akíkanjú hmm. ṣùgbọ́n ó tún lẹ́tọ̀ọ́ wípé kí obìnrin jẹ́ ẹni tí a lè fi yangàn ní àwùjọ kó jẹ́ èèyàn dáadáa kó jẹ́ ẹni tí wọ́n lè ṣàkájúwe fún nínú ilé ni nínú ilé ọkọ ni nínú ẹbí ni pàápàá jùlọ níbikíbi tí ó bá bá ara rẹ̀ èmi ò ní sọ wípé feminist ni mí o ah. ṣùgbọ́n mo gbàgbọ́ mo dẹ̀ ní ìgbàgbọ́ wípé kí obìnrin kó ṣe é fi hàn ní àwùjọ gẹ́gẹ́ bí ẹni tó ń ṣe ohun tó dára kì í ṣe wípé kí a lòdì sí òfin tàbí ìbáṣepọ̀ ta ní pẹ̀lú àwọn ọkùnrin wa torí pé tí ò bá sí ọkùnrin náà gbogbo ẹ̀ náà kò lè rojútù ṣùgbọ́n à ń sọ wípé kí a fún obìnrin ní àyè láti ṣe ohun tí wọ́n bá ní ẹ̀tọ́ láti ṣe hmm. kán ṣe ohun tó máa da tó máa mú kí ìlú gan kó dára fún gbogbo ènìyàn. Hmm. ohun tí wọ́n lẹ́tọ̀ọ́ láti ṣe nínú ilé àti lórílẹ̀‐èdè ẹ jẹ́ ká wá wò báyìí nígbà tẹ́ ti wà ní torí ńgbà tí ètò ìdìbò tó ń bọ̀ mo ráwọn ìgbésẹ̀ kan tí ẹ gbé ǹjẹ́ kí ni ẹ rò pé ó lè fà á pẹ̀lú gbogbo ọ̀tẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀ ṣe kó wọn bẹ́ẹ̀ ṣe kó àwọn obìnrin jọ ìdánilẹ́kọ̀ọ́ lóríṣiríṣi tẹ́ ẹ ṣe gbé kalẹ̀ ǹjẹ́ ó ní nǹkan kan tó fà á tó fi di pé lónìí ẹ̀ àfi bẹ́ẹ̀ wọn fi bẹ́ẹ̀ wá pọ̀ pàápàá jùlọ nígbà tó máa dìbò ààrẹ ó dàbí pé àrí obìnrin kankan tó tó jáde tàbí tó sọ pé òun sì wà ní ojú eré ìje láti lọ sí ipa ǹjẹ́ a rí nǹkan tó fà á. mo rò wípé èyí tó dùn wá jù gẹ́gẹ́ bí a ti mọ̀ òun ní ìgbà tí dr ọmọwé obi ezekwesili kan nípa àwọn ò ṣe mọ́ torí pé nígbà yẹn àwọn èèyàn àwọn obìnrin gan tí wọ́n fẹ́ jáde wọ́n ti ní ìrètí wípé táwọn bá jáde tán tẹ̀síwájú wọ́n máa gbárùkù tì tiwọn mm. tẹ́ bá rí wípé nígbà tí wọ́n sọ wípé àwọn ò ṣètò ìdìbò mọ́ ó bá àwọn èèyàn nínú jẹ́ gan-an mm. pàápàá àwọn obìnrin mm. ṣùgbọ́n pẹ̀lú náà pẹ̀lú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà àwọn obìnrin ta ní náà tán jáde fún ètò ìdìbò yìí ẹ rí pé wípé àwọn èèyàn obìnrin especially wọ́n jáde wọ́n wọ́n wọ́n fọwọ́ sọ̀yà wípé àwọn yóò tì wọ́n lẹ́yìn tẹ́lẹ̀ la máa ń sọ wípé obìnrin ò kì í dúró ti obìnrin ẹgbẹ́ mm. ṣùgbọ́n a rí ìyàtọ̀ nínú ìdìbò tó kọjá yìí a rí wípé gbogbo bí a ṣe ń sọ̀rọ̀ pàápàá jùlọ lórí ètò amóhùnmáwòrán rédíò káàkiri àti gbogbo àwọn ètò tá à ń gbé kalẹ̀ fáwọn obìnrin a bá wọn sọ̀rọ̀ nípa nǹkan tó ṣe tó tó jẹ́ kókó ibẹ̀ fún wọn láti jáde láti dìbò fún obìnrin ẹgbẹ́ wọn mm. ṣùgbọ́n ẹ bá wò náà ẹ rí wípé obìnrin ti ṣe ribiribi yàyà mẹ́fà ní ilẹ̀ Nàìjíríà pàápàá mm. jùlọ tá bá wo ayé àwọn ìyá wa Eh, Olúfúnmiláyọ̀ ransom Kuti tábà wo Queen Amina mm-hmm. tábà wo eh, Margaret epo tábà wo time even ìgbà kan tábà wò lọ sẹ́yìn mm. nígbà tá a ṣe eh, tá à ń gbọ́ nípa Aba women riot mm-hmm. nǹkan kan ló fà á tí gbogbo wọn fi jáde gẹ́gẹ́ mm. bí obìnrin mm. tán kóra wọn jọ wọ́n sọ wípé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú yìí àwọn fẹ́ tún ṣe pàápàá jùlọ bó ṣe ń jẹ́ ìdíwọ́ fún ìlọsíwájú àti ìdàgbàsókè obìnrin gbogbo ohun tẹ́ ń rí yìí gan-an torí wípé àwọn obìnrin wọ́n fẹ́ ṣe àtìlẹ́yìn fáwọn obìnrin míì ni ṣùgbọ́n tẹ́bá tún wò náà ẹ rí pé àwọn ìdíwọ́ oríṣiríṣi ló ń bẹ fún obìnrin láti má jáde láti má ṣe òṣèlú. irú ìdíwọ́ báwo. pàápàá jùlọ nípa owó ẹ mọ̀ wípé tó bá ti kan àsìkò ìdìbò owó ṣe kókó láti ná kì í ṣe wípé láti fún àwọn tó fẹ́ dìbò ṣùgbọ́n pàápàá jùlọ fún àwọn nǹkan tó fẹ́ ṣe mm. bóyá wọ́n fẹ́ ṣe campaign ni o mm. bóyá wọ́n fẹ́ lọ sí ìlú kan sí kan wọ́n mm. fẹ́ ṣe ìpolongo ètò nípa ìdìbò àbíkàbí nǹkan tó ń fẹ́ láti ṣe tó máa dẹrùn fáwọn aráàlú pàápàá jùlọ àwọn obìnrin torí à ń sọ wípé tá a bá ní àwọn obìnrin tó ń jáde fún oyè fún eh, orílẹ̀-èdè kankan tàbí ní ìlú kankan tàbí agbègbè kankan à ń sọ wípé ohunkóhun tó wá fẹ́ ṣe kó jẹ́ nǹkan tó máa rọ àwọn obìnrin lọ́rùn pàtàkì jùlọ tẹ́ bá wo eh, ètò eh, ọ̀fẹ́ fún àwọn obìnrin ẹ mọ̀ wípé gẹ́gẹ́ bí a ti mọ̀ nínú agbègbè kankan à ń rí ilé ilé ìwòsàn obìnrin ló máa ń lọ síbẹ̀ jù àwọn ọmọ wọn ló máa ń lọ síbẹ̀ jù hmm. ó dẹ̀ ṣe kókó pé pé gbogbo àwọn ọ̀nà yìí ni à ń rí àwọn obìnrin tó máa ṣe òṣèlú tó máa wà níwájú láti ti àwọn obìnrin lẹ́yìn kí gbogbo nǹkan yìí kó lè rojú kó dẹ̀ lè ṣeé ṣe fáwọn obìnrin láti ní láti ní àrọ́wọ́tó fún gbogbo àwọn ètò ọ̀fẹ́ yìí tá à ń rí ní oríṣi àgbègbè. ìyẹn dájú pé ìyẹn ó fi yé wa sí pé obìnrin kan obìnrin nìkan ni ó lè ṣe ètò nípa ìwòsàn àbílẹ̀ ẹ̀kọ́ ètò ẹ̀kọ́ obìnrin nìkan ló lè ṣe ọkùnrin ò lè ṣe. pàápàá jùlọ ètò èpò ọ̀fẹ́ nù kan ni mo dárúkọ mm. a ní gbogbo ọ̀nà míì mm-hmm. education wà ń bẹ̀ mm-hmm. bí a ṣe mọ̀ ó ṣe kókó kí obìnrin kó kàwé tó bá kàwé bó tiẹ̀ jẹ́ pé ní tó bá yá tó bá wà nílé ọkọ mm. tí ìwé yẹn ò fẹ́ fi ṣiṣẹ́ mm. ó ní relevance tó máa jẹ́ fún ẹ bó ṣe wà àti tọ́ àwọn ọmọ àti ṣètò inú ilé mm. gbogbo yẹn à ń pè nǹkan ní management mm. tí obìnrin ò bá ní education ó lè má mọ àwọn nǹkan kan tó yẹ kó ṣe mm. nípa management ó dẹ̀ tún ní nǹkan míì ẹ máa wo nígbà kan àwọn ìyá wa wá ní kà lọ kọ́ṣẹ́ tó bá kàwé lọ kọ́ṣẹ́ ìgbà míì wọ́n á tún sọ wá ní àwọn tó kàwé gan wọ́n tún fẹ́ kọ́ṣẹ́ láti mú mọ́ nǹkan tán ti mọ̀ ìyí fi yíwa wípé ètò education wà ó ṣe kókó fún gbogbo ohun tí a bá ń ṣe so tí a bá ní àwọn obìnrin tán lọ sí iléèwé tán kàwé tó dójú àmì tádẹ ní àwọn obìnrin tán kọ́ṣẹ́ náà tán pa gbogbo ẹ̀ pọ̀ a máa rí wípé ètò ìlọsíwájú máa bá wa nílẹ̀ nàìjíríà bàdẹ̀ ṣe ń rí tí àwọn obìnrin ń kópa nínú ìlú mìíràn ó yẹ ká fún wọn ní àyè láti ṣe bẹ́ẹ̀ náà ní ilẹ̀ nàìjíríà ń bí pàápàá jùlọ ẹ béèrè wípé ṣé àwọn nìkan ló lè ṣe ètò ọ̀fẹ́ ṣé àwọn nìkan ló tẹ bá wò náà ẹ rí wípé àwọn obìnrin tá a bá fi sínú àìpò yìí ẹ rí wípé wọ́n máa ń ṣe dáadáa hmm. torí ni pé wọ́n mọ nǹkan tí obìnrin ẹgbẹ́ wọn tó ní lára nǹkan tó ń là kọjá wọ́n lè wọ́n lè ṣe àtọ́nà ẹ̀ mm-hmm. and a tún wò wípé torí pé àwọn obìnrin ló ń gbé ọmọ àwọn àwọn ló ń bí ọmọ àwọn ló ń tọ́ ọmọ jùlọ bó ti ẹ̀ jẹ́ pé bàbá máa wà ń bẹ̀ mm. láti rí wípé gbogbo nǹkan lọ déédéé nínú ilé ṣùgbọ́n obìnrin gangan àwọn ló ń ṣe ẹ̀tọ́ ọmọ ló ń ṣe ìtọ́jú ọmọ obìnrin ló wọlé bọ́rù olómọ tó jẹ́ rí bẹ́ẹ̀. so tá bá ní àwọn ètò ètò ìlera gbogbo ẹ̀ fún àwọn obìnrin ẹ ti mọ̀ pé obìnrin yẹn ó mọ̀ wípé ibi ni bàtà ti ń ta àwọn obìnrin lẹ́sẹ̀ mm. ó máa lè ṣe gbogbo ẹ̀ ní tótótótó mm. tó máa jẹ́ ìyípadà fún àwọn obìnrin. ẹ ṣe ẹ kú wo atótónu màmá wa tàbá wà wò ní ìdààmú ọ̀nà mìíràn mìíràn obìnrin lè jẹ́ adájọ́ ó tiẹ̀ onígbà kan rí arábìnrin olóògbé Professor Dora Akuyele nígbà tí wọ́n wà ní tọ́jẹ́ bí adarí àwọn àwọn àjọ tó ń rí sí oògùn títà rírà nǹkan kan lórílẹ̀‐èdè arípọ́n ṣiṣẹ́ takuntakun ní tó jẹ́ pé kì í ṣe pé toró ojóbìnrin ò ti lọ ilé ọkọ toró máa lọ ilé ọkọ ò ní jórúkọ bàbá ẹ̀ mọ́ ìtorí náà ni àwọn ẹ̀fí wá ọmọ yín nílé ẹ̀kọ́ Dora Koyili nígbà tó máa kọ́ bẹ̀rẹ̀ tẹ̀bá rántí kì í ṣòṣèlú o nígbà tó débẹ̀ nígbà tó tó àkókò kan òun náà gbìyàn ó jáde pé òun fẹ́ lọ sílé ìgbìmọ̀ asòfin ìyẹn ló mú mi lọ sí ló máa jẹ́ ká yàbàrà lọ sílé ìgbìmọ̀ asòfin báyìí ẹ a mọ̀ pé àwọn obìnrin ti gbìyànjú ètò fẹ́ jáde ó rẹ̀ pé obìnrin kankan ò fi bẹ́ẹ̀ pọ̀ pé òun fẹ́ dìgbò òun fẹ́ lọ sí òun fẹ́ di gómìnà ìpínlẹ̀ torí pé a rí ngbà kan tán gbégbèsè bí irú Rẹ̀mí Àdínkù ó gbégbèsè ẹ̀ mọ̀mọ́ wa bọkùn akérèlé ìyẹn lẹ́kọ̀ọ́ arábìnrin kan náà ní ìlú Ìbàdàn mi fi bẹ́ẹ̀ rántí orúkọ wọn báyìí àwọn náà jáde ní gbogbo à ń gbọ́ nípa wọn ṣùgbọ́n gbà tó tó àkókò kan ó dàbí pé ìyẹn ní ìpele ti gómìnà ìkankanu wọn kò sí obìnrin kankan ní ìpele ti gómìnà tó fẹ́ jáde ní ìpínlẹ̀ ṣé a ẹ sọ síwájú pé ní àkókò náà òjò owó ó lè ṣòjóró ṣáfẹ́ sọ pé ogbó nìkan ló ń jẹ́ kán fa obìnrin sẹ́yìn nígbà tó bá di pé a fẹ́ lọ dìbò lọ sí ibi tó ṣe kókó nínú ìjọba nínú ètò ìjọba. tẹ́ bá rí yàtọ̀ sí owó wọ́n máa ń sọ wípé àwọn tó ń ṣe òṣèlú hmm. ọgọ́jọ òru ló ń pàdé láti ṣètò ọgọ́jọ òru ló ń pàdé obìnrin tán bá bí nílé rẹ̀ hmm. tó dẹ̀ ní ọkọ ẹ mọ̀ wípé àyè gan láti jáde ní wákàtí yẹn ó mm. máa ṣe ìnira díẹ̀ fún un mm. ṣùgbọ́n tó bá ní obìnrin tá bá ní obìnrin tí ọkọ rẹ̀ tó gbárùkù tìtì mm-hmm. ó lè fún láyè ṣùgbọ́n mélòó nínú obìnrin la rí tó ní mm. àyè bẹ́ẹ̀ yẹn yàtọ̀ sí yẹn tẹ́ bá wo ní Edo State bá ṣe ń sọ báyìí wọ́n ní kò sí obìnrin kankan ní ilé ìgbìmọ̀ asòfin pàápàá jùlọ ẹ dárúkọ àwọn obìnrin kan jáde nínú ètò ìdìbò tá a ṣẹ̀ṣẹ̀ ṣe tán yìí mm-hmm. ní Ọ̀yọ́ state a ní bí obìnrin mẹ́rin mo lè dárúkọ ìkànnà Bọ́láńlé Aliu Sarumi ìyẹn jáde ní Ògùn a ní bí àwọn mẹ́ta kan jáde gẹ́gẹ́ bí obìnrin lọ sí gẹ́gẹ́ bí fún ipò gómìnà ipò gómìnà bẹ́ẹ̀ náà la dẹ̀ rí àwọn obìnrin tán jáde fún ilé ìgbìmọ̀ aṣòfin ní house of rep àti ní senate pàápàá jùlọ nínú ẹ̀ka oríṣiríṣi ìlú mm. bíi Ògùn state Lagos state a rí àwọn obìnrin tán jáde ṣùgbọ́n ẹ rí wípé nígbà kan nígbà tán ṣe primaries ìyẹn ni àkọ́kọ́ ìgbésẹ̀ tán máa ṣe tán tó lọ fún èyí tá máa ṣe ojú tó máa bẹ́ẹ̀ ni ẹ rí wípé àwọn obìnrin yìí wọ́n sọ wípé gbogbo wọn kò sí kò sí àǹfààní fún wọn nítorí pé àwọn òyìnbó máa ń sọ òwe kan wá ní harassment pọ̀ jù ah, ah, intimidation pọ̀ jù <laughs> ìyẹn pàápàá ó jẹ́ ìdánidúró fún <laughs> àwọn obìnrin láti tẹ̀síwájú. ìyá wa ibi tẹ́ òun la máa ti padà tí a bá padà dé ẹ̀yin tẹ̀ ṣẹ́ ń darapọ̀ mọ́ wa lórí ètò lágbo òṣèlú lágbo òṣèlú sì ń tẹ̀síwájú a fẹ́ lọ sí òkè lọ́hùn tá a bá padà dé à á bẹ̀rẹ̀ níbi tí a ti lọ sí ìdánudúró ráńpẹ́